أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ناصر المظلومين ومدمر الكفرة والفاجرين الحمد لله الذي وصف كيده بأنه متين وأملي لهم إن كيدي متين واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده نلقي بها الله مخلصين وفي سبيل نصره دينه عاملين غير مبذلين ولا محرفين واشهد ان سيدنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم قاهر الكفرة المشركين ومن لف لفيفه من بني يهود الفاسقين أما بعد عباد الله إن الله سبحانه وتعالى يقول أعوذ بالله من الشيطان الرجيم قل هل أنبئكم بشر من ذلك قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم الكردة والخنازير وعبد الطاغوت وجعل منهم الكردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل لم تجتمع كل هذه الصفات لم تجتمع كل هذه الصفات إلا في اليهود قاتلهم الله فقد لعنهم سبحانه وتعالى أي طردهم من رحمته وغضب عليهم مبلغة وتأكيدا على جرمهم بل مسعهم إلى قردة وخنازير وهؤلاء عبدوا الطاغوت والطاغوت كل ما عبد من دون الله من بشر أو شجر أو حجر أو هوى نفس أو مادة أو نساء أو أرض الدنيوي زائل وختم سبحانه وتعالى هذه الآية بقوله أولئك شر مكانا وأضل عن سواء السبيل أي أدنى منزلة من غيرهم وأبعد الناس عن طريق الهدى والاستقامة وهنا قد ياتي سائل فيقول ماذا فعل اليهود حتى استحقوا كل هذه إلى أوصاف الدنيا والعاقبة الفظيعة فأقول وبالله توفيق إن بني إسرائيل ما تركوا جريمة منكرة إلا وفعلوها ولا ضلالة إلا تبعوها والآيات الكريمة في كتاب الله الذي لا يأتي الباطل من بين يديه ولا من خلفه في وصفهم وبيان ما فعلوه كثيرا حتى إنها لا تصور جراهمهم أبلغ تصوير فهم الذين عبدوا العجلة لما ذهب موسى عليه السلام لميقات ربه ليلقي إليه الألواح التي فيها شرائعهم وعقائدهم أعوذ بالله من الشيطان الرجيم وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعدي وأنتم ظالمون ولما أنزل الله عليهم المن والسلوى وهما من أطيب أنواع الطعام وجعل السحاب والغمام ساترا لهم من حرارة الشمس جعلوا نعمة الله عليهم وقالوا وإذ قلتم وإذ قلتم يا موسى وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد واطلب العدس والبصل والثوم وغير ذلك ولما أمرهم بدخول القرية المقدسة وهي أرض آبائهم وأجدادهم ماذا كان موقفهم ماذا كان موقفهم أن نستمع سويا لسياق القرآن في ذلك وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم وأنزل على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه فتائب من الذنوب كما لا ذنب له استغفر الله وأتوب إليه الحمد لله الحمد لله وحده واشهد ان لا اله الا الله نصر عبده وعز جندا واشهد ان نبينا محمدا عبده ورسوله ايده الله ورفع شانه صلى الله عليه وسلم تسليما كثيرا ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa àfihàn fún Ọlọ́run ọba yìí tó ti ṣe àdéhùn àránṣe lérí gbogbo àwọn tí wọn bá ṣàbòsí sí. Si wípé wọn ọlọ́run ló wọn máa ràn wọ́n ṣe ó ṣe àdéhùn ìparun fún gbogbo ẹni ó bá ṣe aborí kunkun sọ̀rọ̀ ẹ̀ èyí tó ṣe kò pòkì sí ojú ọ̀nà àmọ́ ọlọ́run subhanahu wa ta'ala ọba yìí náà fún látara wípé bí bá láwọn létè. tí wọ́n sì ń dá lórí Islam àti lórí mùsùlùmí ọba tó dá wọn ti ròyìn ètè tiẹ̀ pé wọ́n umuli lahum ọlọ́run ní gbogbo bá a ṣe ń wò wọ́n tí wọ́n ń dalẹ̀ ẹrú tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n ń pa àwọn aláìṣẹ̀ tí wọ́n ń tẹ̀jẹ̀ àwọn ènìyàn sílẹ̀ ọlọ́run láàrin wọn ṣùgbọ́n wọ́n ọlọ́run umuli lahum à ń dẹ wọ́n lẹ́kẹ́ ni. torí pé tẹ́mi ọlọ́run bá gbá wọn mú ìnàka ìdìmọ̀tì ètè mi ọlọ́run ní agbára ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala òun lọ́ba tí a fi ọpẹ́ fún àfihàn fún látara àánú rẹ̀ lórí wa ọ̀sẹ̀ wa kù di jimá tòní ọlọ́run a lọ́dọ̀ rẹ̀ jimá náà mọ́sálá kìí mọ́ fún wa o. nítorí ká tún lè gbé orí èèpẹ̀ ṣe dáadáa síwájú sí i tọ́ra ànífàyàbalẹ̀ lórí èyí tá à ń ṣe àkúmọ̀bọ̀ gbà bọ̀ gbà à ń ṣe náà ni ọ̀dọ̀ ọlọ́run ni gbígbà wà ìlà fi ń bẹ lọ́hùn pé èyí tá a tún rí ṣe lọ́wọ́lọ́wọ́ nú ẹ̀sìn wọ́n ṣe lópin fún wa bàbá wa ń ṣe yọjẹ́ àtẹ́wọ́gbà láàlì hubbi kèése nítorí ìfẹ́ ayé làbí fẹ́ kú mbẹ́ ayé wo ni ayé tán ti látán òróǹro ló kù mbẹ́ táyé ńlá ẹni títí tínú adùn rẹ̀ bá wá kọjú sí yóò rò pé ayé dùn ni ńgbà ọba tún kọyìn sí ni ọmọ báyé ṣe jẹ́ wọ̀nyí ni akbalat ti ala al-mar'i asratun. wa in adbarati kanati kathiran humumuha àlùfáà aláyé bó ṣe rí nu báyé bá kọjú síyàn kanati ala al-mari asra àdánù ni bọ́bá sì kọyìn ìbànújẹ́ èèyàn pọ̀ tọ́ba tún kọjú àdánù ni wàhálà ni òfò ni. bẹ́ẹ̀ ọba fi ń bá dojú kọ́ kó fi sí lọ́hùn bọ́bá yìí tún kọ́ yìí ìbànújẹ́ ọ̀pọ̀ ẹjọ́ ọ̀pọ̀ pẹ̀lú ayé wo làwọn á wá yìí ìbáwọn kan lórí báyìí fún báyìí làwọn náà wà báyìí ṣe rí nu ọlọ́wọ́n àfisí tóbi rẹ̀ àfibì ọ́ ààbò rẹ̀ àti ìṣọ́ rẹ̀ mọ́sálá ìjọ ọmọ kò lórí ẹnì kọ̀ọ̀kan wa. abáfọkàn bá ìbánisọ̀rọ̀ ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí àwọn ń bá bọ̀ bàbá ń fi ọkàn bá lọ à ń sọ nípa Baitul Maqdis àti ti ń lọ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí fún ìgbógun tì èyí táwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ń gbé ti ààyè náà tó sì jẹ́ ààyè àwa mùsùlùmí ààyè ẹ̀sìn ní apàtàn rẹ̀ nínú òtúbà tó ṣáájú bó ṣe bẹ̀rẹ̀ tá a bá débi ipò tí Yahudi wà lónìí sí Baitul Maqdis ó fi kárí gbogbo ohun tí ń ṣe nǹkan ẹ̀sìn láyé lónìí ọlọ́run subhanahu wa ta'ala Yahudi ẹsẹ̀ ń tá a lè gbọ́rọ̀ wọn tá a máa wò kó bẹ́ẹ̀ náà ṣe wá rí àtìpìlẹ̀ lọ́lọ́run ti fi wọ́n ré. ẹni abasi ti fi ré ẹ lè rí iṣẹ́ tó da lọ́wọ́ rẹ̀ iṣẹ́ tí ọ̀dà náà lẹ́rìí tí wọ́n máa ṣe ẹ má retí dáadáa lọ́dọ̀ wọn ẹ̀yin là ń wò wípé ẹ fẹ́ràn wọn àwọn ọ̀fẹ́ yín ọlọ́run júwe wọn fún wa wọn náà bá délé ọ̀ka kuranu ẹsẹ̀ orí karùn-ún lọ́wọ́ ẹsẹ̀ ọgọ́tẹ̀ ọlọ́run ní kúlẹ̀ alùpùpù ọlọ́run ní min dhalika masubatan inda Allah ẹni tá a ti pèsè ẹ̀san kan lẹ̀ fún lórí iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ̀sán náà lágbára ọlọ́run ọ̀kọ́jà àtàwọn kan máa ń la anahu lọ àwọn táwọn ọlọ́run ṣẹ̀bílé àṣẹ̀bílé wọn wọ́n kọ́ tó bá àlẹ́ yìí àwọn ọlọ́run bínú sí i. ọlọ́run nínú wa ja'ala minhumul qiradata wal khanazir aṣọ àwọn míì di ọ̀bọ nu wa ọlọ́run la aṣọ àwọn míì dẹlẹ́dẹ̀ nu wa wà abada tawhut ọlọ́run ní òsín tó fà tayọ wípé àwọn náà sin míì tó sáwọ ọlọ́run àwọn Yahudi lọ́lọ́run bá wí ọlọ́run ní ẹ lọ́wọ́ mọ̀ pé wùlá ika sharrun irúfẹ́ àwọn èèyàn wọ̀nyí ìlàyé wọn burú jù níwájú àwọn ọlọ́run wà á dọ́ọ̀lù àṣàwà ìsàbíl wọn sì mọ̀nà tọ́tọ́ rìn àfi wọn máa gbé èèyàn lùgbẹ́ kò tí àwọn òròyìn aburú wọ̀nyí gbé lára ẹ̀ kọjá àwọn Yahudi lọ ọlọ́run lé wọn ó gbé wọn jìnnà síkẹ́ bínú sí wọn. nítìtorí ìwà aburú wọn ọsọ wọn mí ìdọ̀bọ́nu wọn ọsọ wọn ẹlẹ́dẹ̀ ẹlòmíì lè wà máa béèrè pé kí làwọn Yahudi wá ṣe tó tó báyìí tọ́lọ́hún fi gbójú ogun ojú arun tó le tó báyìí tẹ́ ẹ gbé kò wọ́n. àwọn Yahudu bànú Israel wọ̀nyí ẹ wọn bí wọn bá ń gbógun ti islam lónìí tá a sá ń gbọ́ròyìn látara Maqdis ni Kudus ni Gaza ni gbogbo òlú tó yá agbègbè yìí ká pé wọ́n ń jà lógun ẹ má ké mọ́nù ṣe wọ̀nyí. ìṣesí Yahudi òun nìyí láti gbà tó ti pẹ́ ma taraku jarimatan munkara illa fa'aluha kò sí wẹ́ẹ̀ burúkú. tó burú dé góńgó tọmọnìyàn ń ṣe láyé tẹ̀lé ìbátan rẹ̀ ṣáájú lọ́wọ́ yahudi wala dalalatan illa tabauwa kọ̀sọ́nà ànùtẹ́nìkan tọ̀ lónìí tẹ́ ẹ bá ń yẹ wò yahudi ń ṣáájú báwọn ní ọ̀nà yìí nínú alukur'an tíra tí rọ́ọ̀ lè dénú ẹ̀ tí ò la yati ilbatilu min bayni yadayhi wala min khalfi ìwé mímá tí gbàgbọ́ wa tí e ṣe ìwé tí wọ́n ń jókòó yọ ń bẹ̀ tí wọ́n fi ń kún ìwé tí irọ́ ò lè wọnú ẹ̀ ó ròyìn wọn fún wa ó sọ pọlọpọ ti dánwò láyé ìbáwọn ní àwọn ní ń sin tó yàtọ̀ fọlọ́n wọn làwọn tẹ̀ lánàbì Musa ìnànàbì àwọn níjọ́ ànábì Musa lọ dọ́bẹ̀ lóhùn tọ́lọ́hún ní kọ́ wá lógójì ọjọ́ lọ́dọ̀ ọ̀hún Yahudi lọ́dàlérú mánàbì Musa lọ àwọn ni wọ́n bọ ògédègbè lẹ́yìn Musa ńgbà Musa kú olé Yahudi kọ̀sọ́nà tọ́tọ́tọ́ lọ́n gbé kalẹ̀ tí Yahudi ò ní koríbọ̀gbẹ́ ìṣe wọn àwọn lọ́lọ́hún sọ ẹran mọ́nà àti sálúwà kalẹ̀ fún kí wọ́n má dààmú wọ́n láwọn ọ̀fẹ́. kọ́lọ́ wọn máa bá kó fáwọn míì máa tún bítúlẹ̀ art ìtìlẹ̀ ń hù làwọn fẹ́ máa jẹ anẹ́kọ́ àsídàmú báyìí ìtàbà máa jọ ọ̀fà kan máa ti sánmà wá ní tẹ́lẹ̀kọ́ jókòó yahudi náà láwọn ọ̀fẹ́ mímọ́ tún bítúlẹ̀ art mi bákìlì ya wọ́kìsáyì ya wà fúnmi ya wà àdàsì ya wọ́n dúró oníranran kan jíjẹ fọlọ́n pẹ̀lú ẹ̀ la fẹ́ kílì ọ́ máa wù ọlọ́ni àtẹ̀sítẹ́bìdìlúnà aládé àdúgbìládé wà káyè ẹ sì fẹ́ fi tó tẹ́ wò kó súnmọ́ yín ẹ fẹ́ fi pààrọ̀ tó lóore nítorí lóore làwọn ọlọ́run ṣe fún yìí ṣùgbọ́n ìtẹ́ yìí rò kó súnmọ́ pẹ́tẹ́ ẹ bá ti kọ́kọ́ bẹ̀lẹ̀ ẹ máa rí nǹkan wú ń bẹ̀ kódà bí èyí tó lóore tá a ṣe fún yìí ọlọ́ni tó bá rí bẹ́ẹ̀ yìí bìtù mísírà fa gbogbo tẹ́ ń béèrè ẹ̀rí misra wàdúrìbàtà àléhìí mùsùlẹ́tù wẹ̀lú mọ̀síkánà ọlọ́ọ̀ni látàrẹ́ a sì fi ẹ̀tẹ́ àfilélẹ̀ fún wa àti dààmú kọ̀sẹ́ni tí ó pe ti ń bẹ́nu lẹ̀ lòun fẹ́ sá máa jẹ tí ò ní dààmú àwọn ni wọ́n dalẹ̀ ọlọ́ọ̀la fi dààmú lélẹ̀ fún wa wẹ̀lú mọ̀síkánà wàbáwù bí kẹ́tọ̀ bí mìnàlá. ọlọ́run ni wọ́n sì ń sẹ̀mí nínú bínú èmi ọlọ́run ayahudi ní àwọn náà lọ́lọ́run ní lọ́ mú gàmá ẹ̀súnjò ó fi bo lójú fún wọn kó ọmọ bàá pa wọ́n gbogbo ntọ́lọ́n subhanahu wa ta'ala tó mú fún wọn gbogbo ẹ̀ ni wọ́n ta kò ẹ̀já kàdé ẹnu àyà kan la fún wọn kúlínà awí fún wọn pé dùn ló wá di ilé kọ́ríà ẹ wọnú ìletò yìí mínà ẹ máa jẹ́ ń bẹ̀ ìtẹ̀ wọ́dúnkùlù lè bá bá sùjẹ̀dà ẹgbójú ọ̀nà yìí wọlé lẹ́ni tí wọ́n máa forí balẹ̀ fọwọ́ ọlọ́run wọ́kúùlù ẹnu tá a béèrè lọ́dọ̀ yìí náà ni pé ẹ máa ìjọ́tún ti wí bẹ́ẹ̀ nẹ́kìfèrè lákùn kàtọ̀ yá àṣetá àti dárí ẹ̀ṣẹ̀ yín kódà wọ́n sànà sí gbogbo ẹni tí bá ń ṣe dáadáa nu yín àtúnṣà lékun dáadáa fún ìtọ́lọ́ ni wọ́n wí nu ẹ pé hẹ́tọ́tún àṣìọ́ kásì dáríjì ọlọ́ni fábà dálà zọ́làmù yahudi alábòsí wọ́n pààrọ̀ gbólóhùn tọ́lọ́ fún wọn gẹ́rẹ́ lẹ́bi kí ìlàláhùn ìtọ́lọ́hùn ò pé wọ́n wí òní wọ́n wí tọ́ báyìí fún yahudi tọ́tọ́ láyé tọba wa ní a ń gbógun má wọn ni nígbà ọba wọn gan tó ń bá wọn sọ̀rọ̀ tààrà tí ń darí wọn wọn ò darí lónìí tí ọ̀sán nàbí ọlọ́run tí ọ̀sán ni tọ́lọ́ ń bá sọ̀rọ̀ ma bó ṣe wù wọn ni wọ́n ìwà tó wù wọn òun ọlọ́run la sọ̀kalẹ̀ fún gbogbo alábòsí wọ̀nyí ríjìsà mina sàmà bímá kánú yafsukun gbólóòtọ́ lọ́wọ́ kí wọ́n wí wípé ìtọ́tùn ìyẹn ni pé ìtọ́tọ̀ anàkàtọ̀ yánà ọlọ́run bá ní wa adẹ́sẹ̀ bá ní hádànù wọ̀dùnúbìnà àti gbogbo àṣìṣe wa ni kí wọ́n wí nígbà yahudi ní hintotun hintotun lọ́nà ni wọ́n wí yahudi ní ìdí sì ń jẹ́ intọ̀ èso kan kani èso tọ́fẹ́ jọ bíi ọkà bàbà òun ní jẹ́ intọ̀ hintọ̀ lọ́nà ni wọ́n wí yahudi ní hintotun. a kò sí láyé ẹni tó fọ̀rọ̀ ọlọ́run sí ẹ̀yẹ láyé tó yahudi. Yeah, kọ̀sẹ́ni tó fọ̀rọ̀ ọlọ́run ṣe ẹ̀yẹ tó wọn. ọlọ́run ò sì tí ì fi nǹkan kan ránṣẹ́ ànábì ọlọ́run lóhun ẹ̀dẹ̀ lóhun ẹ̀sà tóun tó fi ránṣẹ́ ànábì Musa. tonti bẹ́ẹ̀ wọ́n gbogbo tàwọn ànábì ọlọ́run Abdullahi bin Mas'ud nínú ọ̀rọ̀ kan tó gbà wá tó fi ròyìn wọn amákẹ́mà lónìí pé Yahudi ń gbógun ti mùsùlùmí wọ́n pa wọ́n pa kópa àwọn bàbá wọn tó kọjá Abdullahi bin Mas'ud sọ fún wa ó ní káàna ti banu Isra'ila fil yawm lójúmọ́ kan oṣù tuktalu salasumi àti nabi wọ́n a máa pa three hundred anabi Ọlọ́run anabi Ọlọ́run ni kèé sèyàn lásán o níbi yahudi ya ìyàkuyàdé ń bọ́ ọba tún pa ànábì ọlọ́run tán tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ wọ́n tún gbọ́jà èṣù wọn bọ́ ta. rasul sallallahu alayhi wa sallam ó ní ashaddu nasi adhaban ẹni tí yàrá ọ̀pọ̀ ọjọ́ alikiyama rajulun qatalahu nàbí. ẹni tó bá tọwọ́ ànábì ọlọ́run ọlọ́run ó tún jẹ́ ń yà yàtọ̀ tó bá dijọ́ àlìkíyàmá àwọn kọ́tàlá nàbí yàn tàbá nàbí ọlọ́run ẹ̀mí ẹ̀ tọwọ́ ọ̀ràn ni kánàbí ọlọ́run ọ̀ràn lọ́dọ̀ ọlọ́run tọ́lá nàbí ọlọ́run wípé ẹ̀mí ẹ̀tọ́wọ́ ẹ̀bọ́ lọ́wọ́ ànábì ọlọ́nkan tàbẹ́nìkan òun ló ṣe sábàbí tẹ́mi ànábì ọlọ́nkan fi bọ́ ọlọ́run níyàtọ̀ ńlágbára òun ọlọ́run lòun ó fi jẹ́ ẹni tíyà rẹ̀ ó lágbára ni ìmáàmù dọ̀là ìmáàmù dọ̀là látàn ìmáàmù dọ̀là àlà aṣáájú ti ń káwọn èèyàn jẹ nínú tóun náà mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ò ti jẹ̀ máàmù òun sì ń fi gbádá kiri ọwọ́ èèyàn lùgbẹ́ lórí àyìnmáká ọlọ́run ìyà tó ń fi jẹ yọ lágbára ń jọ ó lè jẹ gbogbo gbádùn láyé o ṣùgbọ́n ètí ọjà lọ́dọ̀ ọlọ́run yọ pọ̀ wà bí wọ́n bá ń gbógun ti islam lónìí ẹ̀mọ́jà akéwọ̀n ẹ̀ ọ̀pọ̀ ọgbà ni wọ́n gbìyànjú láti pa Ànábì gan Yahudi gbìyànjú ẹ̀ tí wọ́n fẹ́ gbẹ̀mí ànábì níjọ ànábì lọ sọ́dọ̀ àwọn Yahudi Bani Nadir olóṣokùnfà tí wọ́n fi lé wọn kú olú Madina ànábì lọ sọ́dọ̀ àwọn Yahudi Bani Nadir. ọfẹ́ wàrà lọwọ kan sọ́dọ̀ wọn torí díyà díyà owó ìsanpadà lórí ẹnìkan ẹ ẹ̀ bọ́ tọ́wà lọ́rùn àwọn mùsùlùmí àméjì ni ọwọ́ á jẹ́ kí àwọn yahudi yẹn ànábì wa lọ bá wọn láti wàrà lọwọ ajẹ́lẹ́sùn wọn ní kánàbí ojókòó yahudi kọ́ tẹ̀lé ọmọ lọ́ọ́. wọ́n ní kó jókòó tààtà jìdá lábẹ́ ògiri kan náà fà nábì sí àti ẹ ti plan fún pé tó bá ti dé tó jókòó sábẹ́ ògiri wọn kẹ́ni kó yípo lẹ́yìn kó wá lọ rí òkúta lù látòkè iṣẹ́ Yahudi ni báwọn àrọ ọmọdé ọmọ wọn lónìí bí wọn bá ń gbógun ti Islam tí wọn pa mùsùlùmí pakúpa ẹ̀mọ́ kéèmẹ̀ àwọn bàbá wọn náà ti gbìyànjú láti pa ànábì lójú ayé ànábì Ọlọ́run ló kíyèsí. bó ṣe yí pọlọ bẹ́ẹ̀ wọn Jibril ẹrú mi ètí ọ̀tá ọ̀gbọ́dọ̀ kólé lórí lọ sọ fún pé ó dìde kí àmì ojókòó sí wọn bẹ́ẹ̀ ni Jibril yọ sànàbí ọ̀yà bánàbí sẹ́ ó dìde báyìí òkúta rẹ bọ́ ni láti lè pa ànábì. ọlọ́run tí ọba wa díbẹ̀ níjọ́ náà. wọn ọba bá gbẹ̀mí ẹ bọ́lọ́wọ́n ti ẹ̀ jẹ́ wọn ń yà tó lágbára bá a ṣe wínú àdìsí tó ṣáájú wọn bá nǹkan àbí ẹ̀yìn wọn náà kẹ́ ẹ mọ̀ pé ọlọ́wọ́n ó ni òtútù ó ti da ó ti da lásán láàmú ẹni ọlọ́wọ́n ó yóò mú ṣùgbọ́n òtútù ó ti fẹ́ ọlọ́run kí èsì ànábì iṣẹ́ yahudi ní ọ̀tá ẹ̀sìn ni wọ́n ọ̀tá àgbàgbọ́ ni wọ́n ọ̀nà àánú ni wọ́n máa ń fẹ́ kó gbáàyè ìdí kèfèrí sí kèfèrí níwájú ọlọ́run òní wọ́n máa ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run là nábì lọ́wọ́ wọn. orí pa ìtọ́da ìsàn tálọ́bì fi kú kàn ilẹ̀ nítọ́ tálọ́bì fi kú ọ̀láyé ọwọ́ yahudi ni àwọn náà ní ń fún lápẹ́ ẹran tẹ́ wá fún pé kánábì ọ̀jẹ́ ó ti fi ẹnu yọ máa jẹ́ lọ lọ́lọ́ ní kápẹ́ ẹran sọ̀rọ̀ sọ fún un pé má jẹ mí wọ́n ti fi wọ́ sí mi lá. Hmm ọ̀pọ̀ yahudi lọ́ba lọ ọ̀pọ̀ àwọn sàábé lọ́ba lọ tán ti bá nàbì jẹ́ táwọn ọmọ yahudi ni àwọn ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ tọ́ba wá dò ní tí wọ́n ń pa àwọn mùsùlùmí pakúpa tó gbọ́ ní ròyìn nílẹ̀ Gaza ìyẹn báyìí lọ́lọ́ ní Kudus ìyẹn báyìí ló makema. mákèémà. hada daidanuhum iṣẹ́ wọn nìyẹn bọ́lọ́hún ṣe dá yahudi nìyẹn àwọn èyí niile lórí ntọ́da orí ntí ọ̀dà òun náà ni wọ́n máa ń dúró lé lórí. ànábì jẹ́ ń bẹ́ kò tí ì gbé mi tó fi tú kó tó sọ fún un. sàábé kan jẹ́ pẹ̀lú ẹ̀ ó kú ò láyé níjọ́ tánà bí ó kú ò láyé ó sì ń ẹnu èyí tó dé ọ̀nà fún ẹ kó tó tú ó sì ń ó ń lapa lára ẹ̀ ó ṣiṣẹ́ bàdà bí ṣe mú ìró ẹ̀ wá fún wa nínú ọ̀rọ̀ tó sọ. Yahudi wòye ẹ ọba tiẹ̀ ní mọ̀ wọ́n èyí tí wọ́n sọ sọ́lọ́ ńgọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ alukuraanu tú àṣírí wọn gbóntì nùánù tí wọ́n fi gbógun tí alukuraan kọ́lá dàárọ̀ ni wọ́n ń ṣiṣẹ́ pé táwọn ọba máa bá wọn mùsùlùmí ṣe wọ́n yọ àwọn kankan kúrò ní alukuraan pé tí wọ́n bá lè yọ kúrò àwọn jọ máa ṣe kò sí tí wọ́n fi yọ irú èyí tí à ń ka yìí lọ ká má rí tàn gbọ́ mọ́ bọọlụ ó mọ̀ta bábẹ́ ńgbà ọ̀bá gbọ́tàn tí wọ́n ti lọ. sọ ọta di ọ̀rẹ́ àtúngbàtàn gan àìmọye mùsùlùmí lónìí tó ti sọta dọ̀rẹ́ òun ni Islam àìmọye àwọn tá n pè lólórí tó jẹ́ pé rọ̀báì àwọn ọmọ ọ̀dọ̀ àwọn bọ̀yì lọ́ọ́ onífìtí náà fi kú orílẹ̀-èdè Islam pọ̀ lónìí nítorí pé iṣẹ́ Yahudi ni wọ́n ń jẹ́ wọ́n kàn gbá wo òòrùn Islam ọ̀pọ̀lọpọ̀ gbé ní ìsànù iṣẹ́ wọn Yahudi wọn náà lọ́ka sóra karùn náà ni ibẹ̀ náà ti sọ̀rọ̀ àyà mẹ́rin gbàgbà àkọ́kọ́ tà ń tẹ ẹ̀ka tí mo ní ọkà ẹ̀ka wájú ọ̀rọ̀ yahudi ẹ̀tàn e máa kà lọ tí ebi mẹ́rìnlélọ́gọ́ta ọmọ gbọ́n tọ́lọ́ wọn ọmọ sọ́n pa wọn. ọlọ́ni wà kọ́ látìlí yahud àwọn yahudi náà ní ẹ sọ pé yadullahi maglula ọwọ́ ọlọ́run ọrọ̀ ọlọ́kàkò ọlọ́ni ẹ bá wí wọn. kìnnìyà anil bukul wọn fa ahun ròyìn ọlọ́run ni gúnlá ti àwọn awọn wọn kákò kìí ṣe èmi kódà lu inú bí ma lu ọlọ́run ní tí wọ́n wíwọ̀n èmi ọlọ́run sẹ́bílẹ̀ wọn bali yẹ dán ahoma bisu tata ọlọ́run lọ́wọ́ èmi méjèèjì yóò fi kó ìfàyàṣà bó ṣe wù mí máa ń ná mi wo ìyàwó dísọ́ náà. àwọn lọ́tà tó ga jù fún mùsùlùmí ẹ̀ ìjọta wọn sí mùsùlùmí ìtàn láíláí ni láti ìgbà tí ti ń sọ rẹ̀ ní ti ń sọ wípé yahudi ọ̀tá ìsìlámù ni ọlọ́run wá sì jẹ́rìí sí ẹ̀rí wo ló tóbi tẹ́rì ọlọ́run bọ́ ọba ní tí mo sọ pé ọ̀tá yahudi ọ̀tá wa ni ń bọ̀ mi kí mo ń wí ọlọ́run gan ti jó ọ̀tá wa kan náà bàbá tún rìn síwájú tá a kú òní bíi ọgọ́ta àti mẹ́rin ẹ lọ sí bíi ọgọ́rin àti méjì ọlọ́run ìdákẹ́ ọ̀rọ̀ Yahudi ọlọ́run látàjì dánà ọlọ́run ní dájúdájú ó fi láàmú tawhid ìkápámọ́ nǹkan ó tún fi núùnù tawhid kún kó o lè mọ̀ pé bó ṣe rínu ọlọ́run lọ́ọ́ máa bá pàdé aṣẹ́dẹ̀ náà ṣe àdáwọ̀tẹ́n àwọn tí wọ́n jọ́ta tó burú jù lílàdínà àmàlùmọ́. sẹ́yìn tẹ ẹ lẹ gbàgbọ́ yìí ọlọ́run ní aliyahud kí ló ti fọ́ ọlọ́run wí méjìléní ọgọ́rin kuranu orí karùn-ún ẹsẹ̀ wọn náà lọ́ka bọ́ ọba ti gbọ́ nínú òyìnbó ti sọ pé sí ti ṣe fún náà nu àdúrà wa ọlọ́ọ̀lẹ́ ní rẹ́nìkan tó le ní ìjọta fáwọn olùgbàgbọ́ òdodo tí ó tó yahudi aliyahud ọlọ́ọ̀lẹ́ tó tún kún wọn ní pa ọ́ lẹ́yìn ẹlẹ́bọ máa ń bá olùgbàgbọ́ òdodo sọ̀tá ni ṣùgbọ́n ní títí ni. mgbe lọ́wọ́ parí wọn tó parí wọn bẹ́ẹ̀ padà sí ìkẹrìnlé ní lọgọta nígbà tí wọn maida kan náà ni ọlọ́ni sáwọn náà ardi fasada gbogbo ìgbésẹ̀ wọn tí wọ́n máa ń gbé lórílẹ̀ ayé àti balẹ̀ ti parí kò sí nǹkan mímọ́ ọlọ́ni wọn ò ní gbésẹ̀ kan láyé gbé fún yẹn torí àǹfààní

ọ̀bìlẹ̀jẹ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n fi irọ́ bo òótọ́ borọ́ lójú fún yín tẹ́ ẹ máa rò pé wọ́n ṣetí gbogbo tí ó wù yín ni wọ́n fi pákéjì aburú tí ń bẹ wọn tẹ́ wàá máa wò pé tó dáa ní gbogbo yóò bá rọ́ bẹ́ẹ̀ ńgbà báyà ni wọ́n yẹ àga lẹ́sẹ̀ yín kálukú ríran ríra rẹ̀ wọ́n kàn lè mú mi méjì fún wọ́n wà máa fẹ́ yòókù sẹ́rú sí wọn gbogbo owó yín náà ni wọ́n máa ṣàjọ fáwọn àwọn náà mú un bẹ́ẹ̀ wọ́n máa fi gbáhùn sókè àni wọ́n á máa ròyìn fún yín lẹ́nu àwọn máa retí pé yọ ọkàn yín níjọ́ tí ń ṣe kí ló ń ọkàn ọ́ lọ́ńdọ́kàn mẹ́ Yahudi náà ni gbogbo ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ tají mùsùlùmí ò gbọ́dọ̀ sùn kọ́kàn kọrí sí ibi tí Yahudi kọrí sí èèyàn sọ ọ́ ti bọ̀. ọlọ́run níṣẹ́ wọn yẹ sáwọn fìlà ardi fasadan wọ́n máa balẹ̀ ẹjẹ́ ni ọlọ́run ní ẹ̀sìn mọ̀ pé mi ọlọ́run la yuhibbul mufsidin ìfẹ́ràn olùbìlẹ̀jẹ́ ọlọ́mọsálá ìsànù wa kọ́lá wa kó níbi ète kèfèrí gbogbo ran wọn èyí tá a fi Yahudi sí olórí ọ̀tá fún mùsùlùmí ọlọ́mọsálá ìlà wa nú ète wọn wọ́n sì ń da títí dòní wọn ò dákẹ́ wọ́n ń da tóbi dórí ìwé ọ̀dọ̀ wa ń bíbáyìí wọ́n ń dàbí ọgbọ́n ni wọ́n máa fa àwọn nǹkan kan sọ fún yín pé èdè sọ̀rọ̀ ẹ̀sìn lọ́nà pa fún yín èyí sọ̀rọ̀ ẹ̀sìn gan àti bẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́nu àti bẹ̀sìn jẹ́ ní agbọ́dọ̀ tají ọlọ́mọsálá ìsànù wa gbogbo ọ̀nà tí kèfèrí ń gbà dé tìlérí Islam ọlọ́mọba ni ṣe ète wọn ní ìparun fún wa gbogbo ọ̀nà tí wọ́n ń gbà dé tìlérí Islam ọlọ́mọsálá ìbá ni ṣe ète wọn ní ìparun fún wa. اجعل تدبيرهم تدميرا عليهم اللهم اجعل تدبيرهم تدميرا عليهم اللهم اجعل تدبيرهم تدميرا عليهم فإنهم لا يعجزونك wọn ò lè kó ìkagarabari ọlọ́run àfi tó ọba kan tí ì ṣetán àti mú wa wọn ò lè kó ìkagaraba ọkápá wọn ìwọ ló dá wọn ọlọ́run mọ́sálá ìbánimú wọn ìbánimú wọn akhdha azizin muqtadir ní mímú ẹni tó lágbára àti múyàn tó sì kápá mímú rẹ̀ sẹ̀pẹ́ lómi lè múyàn jọ́ mi tí ó jí yàbọ̀ tí ọba kápá àti múyàn tí ó gbóhùn mú lọlé ọlọ́pàá tó pọ̀ ní ó tún jẹ ìyàbọ̀ torí kọ̀ kápá kó mú ọba tá a gbọ́rọ̀ àwọn ọ̀tẹ́ ẹ̀sìn lé lórí lé lọ́wọ́ ọ̀kápá àti mú wọn sì ní ọ bá ní mú wọn akhadha azizi muqtadir ọlọ́mọsáláì bá ní sílẹ̀ síbẹ̀ arda min taati aqdamihim wọ́n rílẹ̀ dúró sí lónìí wọ́n rò pa wọn làwọn ní gbogbo nǹkan bá ní milẹ̀ lẹ́sẹ̀ wọn ọlọ́run lágbára bẹ́ẹ̀ ó mi lẹ́sẹ̀ àwọn kan ni lè bọ́ sí ẹ lọ wọ́n bá mi kọ́ba ní gbélé kọ́ba ní mú dúró fún Islam ọlọ́run masala yìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa rẹ̀ ṣiṣẹ́ gbogbo mùsùlùmí ṣe gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ fún àrà sí ẹ̀sìn ọlọ́run bá ní máa ràn wọ́n ṣe ọlọ́run má dojú tì wọ́n gbogbo àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ lórí pé kójú ọmọ ti Islam má dojú tì wọ́n wàá lo àwa náà nírìnsẹ́ fún ẹ̀sìn ọlọ́run lò wá nírinṣẹ́ fún ẹ̀sìn ọlọ́run ṣàánú wa ṣe wá ní àrànṣe fún islam àti fún gbogbo mùsùlùmí gbogbo ibi tí ìyà ti ń jẹ islam lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bàdànà sí àrànṣe sí wọn gbogbo ibi tí ìyà ti ń jẹ islam lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bàdànà sí sí wọn àwọn ọmọ ìyá mùsùlùmí ní Palestine ọlọ́run bá ní pẹ̀lú wọn ọlọ́run bá ní dúró tì wọ́n ránṣẹ́ àrànṣe sí wọn ọlágbára àti ṣe bẹ́ẹ̀ níjọ́ ni mo ti ń gbọ́ pé ìyà ń jẹ wọ́n lórílẹ̀‐èdè Palestine níjọ́ hmm. tí nǹkan ti lù sí létí pé wọ́n pe kankan níròyìn hmm. ìyà tí wọ́n ti ń jẹ́ ń bọ̀ láti 1945 hmm. tàbí jù bẹ́ẹ̀ lọ léyìí tó súnmọ́ tá a mọ̀ wọ́n sì wà lérí ẹ̀ dìsìn alágbára nìrí ọlọ́run ọlọ́run mọ́sálá ìbániràn wọn ṣe ọlọ́run wọn ṣe dá agbára rẹ dá padà fún Islam ọlọ́run dá padà fún islam masjidul al-aqsa ọlọ́mọsálá ẹ̀dá padà sí ìdarí islam ràn àwa náà ṣe yà á lè forí kalẹ̀ fọlọ́ láàyè náà ọlọ́mọsálá ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run orí àròyìn masasi fún wa bá a ṣe ń ṣàdúrà ká lọ Mákà ká wọ Madina bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ṣàdúrà ká lè rí Baitul Maqdis náà wọ̀ àyẹ̀sìn wa ni ṣùgbọ́n gbọ́ bá ti wà lọ́wọ́ ọ̀tẹ́sìn kò ṣeé wọ̀ ìgbà tí ó ṣe léde ìgbọ́ ọlọ́run bá gbà kú ní ọwọ́ wọn ọlọ́run mọ́sálá gbà kú lọ́wọ́ wọn ó fi lé islam lọ́wọ́ wa orílẹ̀-èdè wa nàìjíríà bá ní mo dúró ọlọ́run ọlọ́run bá ní mo orílẹ̀-èdè yìí dúró òun mè onírànran kan ní ṣẹlẹ̀ láburú tẹ gbogbo àtà ń gbọ́ inú èèyàn ń bàjẹ́ ọlọ́run àfi tóbi rẹ̀ àfi bíọ́ wọlá tá a gbogbo àwọn tí ẹ̀mí aburú tó ẹ pa wọn ni wọ́n mọ tí wọ́n ń wá àní ọmọ tí ń lé tí gbogbo ìfàyàbalẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ gbogbo ibi tí ń ṣẹlẹ̀ ọlọ́run dákun mọ́sálá ìbá ni kó sí wọn nínú ọlọ́run bá ni kó sí wọn nínú ọlọ́run bá olóòlè kó sí wọn nínú gbogbo àwọn tẹ́lẹ̀ gbẹ́kẹ̀lé pé wọ́n wà á ṣiṣẹ́ náà ju ẹ ti dé kílẹ̀ rí ẹ bá rántí wútúbà mi ń dọ́tẹ́ gbọ́ pé ìfẹ́ dàkọ̀ wọn ti ń wọ̀lú tinú gbogbo dùn ẹ bá rántí àyà mo ké náà ọ̀padà sẹ mọ̀nínà mùlùkà ìdádàkàlù kọ́ríyàtà afṣàdùwà èyí ejó lórí kẹ bambi kan kẹ wá pọ̀ kan bí wo ní ọmọ ronú báwo ni ó wọ́n gbogbo ń ti yín wọ́n lè dá fìtínà lẹ̀ fẹ́yìn kẹ́ ẹ lè wọn kẹ́ ẹ lè rí nǹkan tí ń rẹ lè ẹ̀kọ́ ṣe náà kẹ́ wọn ti ń ta àwọn fi ń tajà ní innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu 'izzata ahliha adhilla wa kadhalika orílẹ̀-èdè nàìjíríà wọlú ní ọlọ́mọsálẹ̀ ìbánimójúró gbogbo àwọn tí ń darí wa ń bẹ̀ ọlọ́mọbaní gba àkóso ìdarí orílẹ̀-èdè yìí lọ́wọ́ wọn sọ́wọ́ ti bọ́ sọ́wọ́ gbogbo

ó lè mọ́sùn ẹ̀ mọ̀gbá nàìjíríà ti bẹ̀rẹ̀ kó tó di kó tó padà ọlọ́run ṣàánú wa o ṣàánú wa o ìpínlẹ̀ ọ̀sùn mọ́jọ dàrú àti à darí wọn bẹ̀ bani máa darí wọn sí dáadáa ọlọ́run dúró tì wọ́n ìjọba ìbílẹ̀ wa náà mọ́jọ dàrú inú ìlú wa ìlú tìlẹ̀mù táwa yìí ìlú náà ọlọ́run bani máa lékún àánú rẹ fún wa nínú ìlú náà òjò òbùkún òjò àlùbáríkà rẹ máa rọ̀ fún wa ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n darí wa ń bẹ̀ bani máa darí wọn àti à darí wa lábala àtayé ọlọ́run jẹ́ wọn ó lè máa lò fẹ́sìn

àwọn tí wọ́n ti ṣàṣeyọrí tó bàbá ní lékún àgbéga wọn ọlọ́run má dá wọn dúró lọ́síwájú dáadáa bá ní ṣe fún wa àwọn tí wọ́n wà lẹ́yìn tí wọ́n wà nípò akẹ́kọ̀ọ́ jẹ́ kí wọ́n yọrí dáadáa ẹ̀kọ́ òwe ni ẹ̀kọ́ kéwù ni ẹ̀kọ́ sí ọwọ́ ni jẹ́ ṣàṣeyọrí rí gbogbo oníṣẹ́ ọwọ́ ọ̀nù wa àna ọlọ́run máa bá wa gbé àwọn oníṣòwò àna ọlọ́run máa bá wa gbé àwa táwọn ṣiṣẹ́ ìjọba ọlọ́run kó máa fi àánú rẹ̀ kó máa yà pẹ̀lú wa ọlá àti tóbi ọlọ́run ọ̀lẹ́lá ilaha illallah ìlú lẹ́sìn yìí mọ́jọ́ dàrú o gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá a jọ ń sèbá dà bẹ́ẹ̀ ọlọ́ndàkùn ìfẹ́ tọ́lọ́n fi sí àárín wa ọlọ́mọ jẹ́ kókó ń bẹ̀ o ọlọ́run túbọ̀ máa ṣàánú wa àwọn màmá wa ọlọ́mọ ní gbàdúrà àti tóbi ọlọ́run jimá tóní masala kama fún wa o subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin wa rahmatulah.